àwọn rí àwọn dẹ̀rí lè rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yẹn ń táwọn èèyàn ń gbọ́ lọ́dọ̀ wọn náà ní tí wọ́n ń ṣe rẹ̀ gbogbo ń tẹ́ sọ yé kọ́lá mo gbọ́ yé jù bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n tó wà níbi ọ̀rọ̀ yẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ṣe pọ̀ ń lónìí látọ̀dọ̀ àwọn àfà káàfà náà ni àwọn ọ̀rọ̀ gidi pọ̀ ń ta náà lónìí látọ̀dọ̀ àwọn àfà tó lálàáfíà gbogbo a máa rí nínú ẹ̀ náà tó sì máa gidi

ẹbá tàbí wọn pàtà ọ̀tọ́ ọ̀bá gbádùn mọ́ àwọn òbí wọn tí wọ́n sí tàwà báyí ẹfẹ́ wọn ẹfẹ́ àwọn ọmọ mẹ́ta ẹfẹ́ àwọn èèyàn láláyìn tó irú ilé ẹni kan ni kuro wọ́n si dẹ̀ ti ń kó àwọn nǹkan míì tí wọ́n sọ jẹ́ ló sọ lọ́dún sẹ́yìn pé bí jẹ́ irú ọlọ́run tó sílé náà dẹ̀ ti kó jẹ ní kò pẹ́ yìí kódà ó kọjá pé wíyá kí èyàn kan sọ̀rọ̀ ìfárébù ó ní mo kó jẹ so what else do, you, do we want sùúrù eléyìí náà máa ṣàdúrà ní pé kọ́lọ jẹ́ kó lè kó jẹ torípọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tí ò yẹ ni tó lè ti àwọn ọmọ yẹn náà lọ́gbọ̀n ọgbọ̀n kan máa lọ sọ̀sàkúsà sóbìnrin ọmọ olówó torípọ̀n ti rọra wọn pín páwọn lè ní láárí sọ́lẹ̀ kọ̀rẹ́ tẹ́lẹ̀ yẹn pẹ̀lú pé ẹ̀yin ọmọ wa ẹ̀yìn náà gbájúmẹ́kọ́ ẹgbájúmọ́ kíwẹ́ ẹgbájúmọ́ rí ẹgbájúmọ́ wò yí ẹ̀dẹ̀ serious pẹ̀lẹ́ sí àwọn ọmọ èèyàn ńlá lẹ́yìn pàtàkì wọ́n máa wá ẹni tó bá wà responsible káàkiri tẹ́yìn bá ti dúró jẹ́ tẹ́ dúró pẹ̀lẹ́ sí yín pẹ̀lú wa pẹ̀lú pẹ̀lẹ́ kọ́ yín pẹ̀lú ọlọ́run ibi tẹ́ jókòó sí máa wá máa fọmọ ọbẹ̀ máa rànjú ọgbọ́n tí

wọ́n contribute sí àwọn atrocities táwọn ọmọ yẹn ń commit ní òní eh, àti tí society náà ń commit lápapọ̀ àwa ní fílẹ̀ yẹn nìkan ṣe àfi káwa tún káwọ́ àtúnṣe látọ̀dọ̀ títí wa ẹni tó bá gbọ́rùn ní sáà sán mílíọ̀nù lọ́kùnrin tó tún wá gbọ́rọ̀ kọ̀rọ̀kọ́ lẹ́nu àfọ́ àkan pé ó fún ìyàwó rẹ̀ nìkan jẹ́ ni ó dé mọ́lẹ̀ ni tó yẹ pé ẹlòmíràn wá tẹ̀lé oúnjẹ ní ọlọ́run nìyẹn àbóbìnrin tó náà wá gbọ́ ètò gbọ́n mílíọ̀nù tó tún wá gbọ́lẹ̀ náà fà ní pé àá ah, wà sọ́dá ní ìdísílé ní ìwádẹ̀ ma gbé wà má gbé láyé jẹ́ lọ ìrọ̀ ọkùnrin bẹ̀yàn máa ń tí wọ́n wọ́lẹ̀ sílé ní wọ́n ní tí ń fún ẹlù tó tí ẹ pé yẹn lọ náà tún lọ gbọ́ ṣàpẹ́ẹ̀rẹ̀ ọkàn máa dẹ̀ náà gbòòrò àrípọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ya ìyàkúyà ọmọ mùsùlùmí ìyẹn máa mú mi náà fi sórí ọ̀rọ̀ tí ẹni tó sọ̀rọ̀ síwájú wọn náà sọ ipé àwọn ẹmájá máa da ibi tí kìí ṣe ti wa ẹmájá máa kílèm àbúrú mọ́ra wa awakọ́là ń da àwùjọ awakọ́là ń da irú it is very obvious ipé kìí ṣàwà ṣe bí wọ́n ti mú ṣe bá jọ wà láyé ni ẹ rántí ṣe bó lórí ẹ̀sẹ̀ àwọn kan ni tí wọ́n ká àwọn ammunitions káwọn nǹkan burúkú mọ́nu private jet wọn oríṣiríṣi àwọn defashion tó ṣẹlẹ̀ sáwọn owó orílẹ̀-èdè wa ọ̀dọ̀ àwọn kọ́ ló gbà ọ̀dọ̀ àwọn ará díyẹn ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn atrocities wọ́n commit lórílẹ̀-èdè yìí tọ́bá kó kalẹ̀ sọ́pẹ́ mùsùlùmí sọ́pẹ́ ní tí kìí ṣe mùsùlùmí yí tó fi sọ́dọ̀ mùsùlùmí kéré ẹbájá tún wá wò ó káṣe check and balance kí ló lè fọ́ tó yẹ pé táwọn tọ́bá náà fàjọ̀gbọ́n bè kan wá dárúkọ mùsùlùmí nínú population gan ṣọ́ tó wa náà ní ló ń kà àwa náà la pọ̀jù ẹni tó bá pọ̀jù ń bè kan náà orúkọ náà ló máa pọ̀jù tó bá ń pa òyàn kan jáde síta ẹ̀rùpẹ́ ìgbà táwọn náà lọ́rùn pa àwọn pọ̀ sọ́rọ àwọn mùsùlùmí aládàlú tí wọ́n kúrò mọ́sálásí ti gorí òkè lọ wọ́n fi ń ríra wọn ní ìrípa wọn náà pọ̀ lọ́dọ̀ àwọn táwọn wá rò fẹ́ rú lórílẹ̀-èdè torí òǹkà tó bò lójú lórí social media ẹ̀rípẹ́ ìgbà tí wọ́n padà bọ́ sórí pápá pẹ̀lú fún wọ́n dìbò wọ́n tẹ̀ka tí wọ́n náà jà pé lọ nìsín lọ statistics yẹn wà ńlẹ̀ so àwa là ń fẹ́yàwó tó pọ̀ àwa là ń bímọ tó pọ̀ àwa la pọ̀ jù torípa pọ̀ yẹn náà ló fà á tó fi já sí pé tọba wá ń ka àwọn èèyàn ibi tí èrò pọ̀ sí ẹni tó rúkọ rẹ̀ pọ̀ jù nínú àwùjọ yẹn náà ẹni tí wọ́n máa dárúkọ jù tàbá dá ìrẹsì àti so kìí ṣe pé mò ń sọ ilé láti máa fi wá fún àwọn ọmọ ya musulmi tí wọ́n hùwà tí ò dáa láti máa fún wọn ní support and again mo fẹ́ kẹ kíyèsí nǹkankan àwa mùsùlùmí là ń ṣe wá síta ń kọ̀ bàjẹ́ lórílẹ̀-èdè yìí lónìí ẹ káwọn ẹlòmíì tí wọ́n lẹ́sìn mí jáde síta àwa là ń kọ̀ bàjẹ́ tí ìbàjẹ́ kọ bá ṣẹlẹ̀ ní Islam máa mú máa bọ́ sórí bọ́ sórí social media máa kọ́ ọmọ ya tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ṣe pẹ̀lú ẹ má mutí o ẹ̀má ṣe ṣìnà o ẹ̀má má jalè o ẹ má ta tẹ́tẹ́ o ẹ̀má má gbowó èlé o ẹ má jàfàtúwó gọ́ọ̀mẹ́ntì o là o fariwo àdúgbò o là ń là ń kọ wa àwọn míì wo tún gbọ́ tí wọ́n tún sọrú ẹ̀ wọn o ẹ má jà fara sẹ́yìn àjùwọ́lọ̀ àjùwọ́lọ̀ fáfàfà àwà tí wọ́n sí nínú ẹgbẹ́ ajíṣẹ́gbé na náà musulmi kìí ṣẹgbẹ́ bàbá ẹnikẹ́ni so wọ́n tó bẹ́ẹ̀ so ẹjá kílèmù nǹkan wà kájẹ́ ká mọ́ bá ṣe rí so sábà fọwọ́ tún rí àwọn ní sí famara ẹ̀rí pé

bóyá kí n sọ fún wa pé a ní 5% ẹnu ń bẹ̀ àwọn ẹni yìí ni wọ́n ní 95% tó tí nǹkan kọ́ bá ṣẹlẹ̀ lágbo Islam lónìí bó bá kéré títí báyìí tó já burú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti débẹ̀ gbogbo àwọn níkìní yẹn ti débẹ̀ wọ́n ti gbé front page náà máa gbé sí lọ́dọ̀ wọn ṣùgbọ́n tí time 10 ẹ bá ṣẹlẹ̀ yìí tó bá jẹ̀jà wá gbé ọmọ lọ jù sáàrin nínú ìwé ìròyìn tẹ́ẹ̀tẹ́ pé ẹ̀tẹ́ nímọ̀ pé wà ń bẹ̀ so torí ni wọ́n ní ní kápá bọ́dẹ̀ ṣe wà láti nìyẹn social media ní ọlọ́run tó fi ràn wá lọ́wọ́ sẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ gbogbo sáré fídíò ẹ̀ tó ṣẹlẹ̀ ń sẹ́yìn arákùnrin pásọ̀ tó lọ àtàkì àfáà ẹ̀dìrì tó yẹ pàáfà ló fún lọ́nà tó fi ráyè délé ẹ̀ so ó tún wọ ẹ̀rẹ́ àálẹ́ ọ̀fẹ́ wọ ọnú ṣọ́ọ̀tì ẹ̀ bí mo ṣe máa pè ní omi kàwé rẹpẹtẹ o ó fẹ́ wọ ẹlẹ́hà wọnú ṣọ́ọ̀tì ẹ̀ kọ́ bá lè sọ pé eleha ló wá ń da ibẹ̀ ṣé mùsùlùmí ló papá lára lè kò ní tí wọ́n gé ẹran rẹ̀ kélékèrè lékèrè lékèrè ṣé mùsùlùmí ló pa àkọ́dó ni ìtànwà ń lẹ̀ rẹpẹtẹ táà lè kàtàn kọ́ wá dárúkọ ìyàn tí wọ́n tó jẹ́ pé bóyá mùsùlùmí pa àbí ta lọ́wọ́ nínú ikú rẹ̀ kọ́ jáde síta gbangba kan wá fi ra wọn rí kan wá gégúnlé ra wọn lórí táwọ̀ bá mọ̀ mùsùlùmí wò ló wá lọ́wọ́ nínú ilé yẹn dípò dínà sáwọn alápá ni ṣìgbé lára ara wọn ni ọlọ́mọ̀ wọn náà mọ́ra wọn tó wá mùsùlùmí tabara àlébò lára ara wa ó sáà máa ń sọ ìmí kí ń ń bò kódà tó fi kan lórí rédíò I always say it pàápàá jìnà àfọ́ ológun ní ìfin ọlọ́run lẹ̀ tìrìpítà àwọn bá ti kúrò ń bí gbogbo pọ́nṣọpọ̀ṣọ yẹn alùkùránì wá

subhana rabbika ọdẹ̀ jù báyìí kílẹ̀ máa jù lọ ọdẹ̀ jáde yes ní ilé débi ìyàwó kí n rí pé ìyàwó múra ba tí ò dá kí má sọ̀rọ̀ kí lẹ fẹ́ mi wallahi ò le fun mi ní tọ́lọ́wọ́ bá fun mi ẹni kò le layan ọlọ́run ọba tó ń láyàn ó kàn máa lòyàn ni fún mi wà fún mi tọ́lọ bá fi rán ẹ tó bá fi jíṣẹ́ àfihàn lómi so àwọn àfáà ní ká jọ torítọ lọ́hun ká mọ́ntà ń ṣe àwọn ní ká mọ́ntà ń ṣe èmi olówó kan ò lè dẹ́rùbà mi àfáà kan ọ̀dẹ̀ lè halẹ̀ mọ́ mi torí pé máa sòdodo ọ̀rọ̀ títí ní bẹ́ẹ̀ náà ni mẹ́rin fàyè lẹ̀ kíyàn yamayama kan wá bẹ̀nà Islam àbí àwọn mùsùlùmí àbáwọn àfáà tó fi jẹ́ tó ọ̀rọ̀ rán dáadáa so èmi náà ò sọpọ́tì ẹ̀ kódà kò bá já àwọn àfáà tí wọ́n lọ tọrọ bára ló sọ sí ẹnu ẹ̀ ò gbá alágbé atọrọ jẹ onítẹ́tẹ́ so to hell with him torí ìdí èyí ní abala tẹ́lẹ̀ yẹn tó wá ṣẹlẹ̀ yí pé ẹni tó jẹ́ mùsùlùmí ọ̀nà ilé ká sọ bí wọ́n ṣe sọ ọ̀nà ilẹ̀ tó wá lọ fẹ́ ni tí kìí ṣe mùsùlùmí lọ́kùnrin òun dẹ̀jọ́bìnrin ó ti wá ń bí mọ síbẹ̀ ó wà unfortunate bàtẹ́yẹ́ kí n sọ ìdájọ́ òfin ọlọ́run ọba ní ìbùkátà láti fọwọ́ bọ ẹnu kí tó sọ ìgbéyàwó yẹn kìí ṣe ìgbéyàwó nínú ṣẹ̀ríà it is not valid kò so obìnrin mùsùlùmí yẹn láti ní ẹ̀lọ tó yẹ kó ti ń ṣe islam lóòótọ́ kò lẹ́tọ̀ọ́ kó aláwọ̀ ọkùnrin yẹn láti gun orí òun má kò dẹ̀ lẹ́tọ̀ọ́ láti wà lábẹ́ àkóso ọkùnrin yẹn wọ́n láti ní lọ sẹ́yìn ọba kúkú sọ a lè kúrò bí ká má délé tàbádẹ̀ sọ bá ṣe sọ yìí àwa ti sọ tiwa ti bọ́wọ̀ yẹn lọ́rùn ara wa nìyẹn obìnrin mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti wà lábẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí kò ń dẹ̀ máa jáyà lọ́ndà rẹ̀ ẹ̀sìn tí wà làwà kóòtù káwọn náà kóòtù tó bá nínú òfin ẹ̀sìn títí wọn ṣùgbọ́n kò lábẹ́ kò sóbìnrin lẹ̀ ma àbí àwùjọ bí tó ti bára rẹ̀ kò róbìnrin mùsùlùmí tó fẹ́ fẹ́ kò dẹ̀gbọ́ fẹ́ ṣe ṣìná òun wá fẹ́ fẹ́ obìnrin tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ nínú àwọn question question ṣe ahlul kitabi ní àwọn obìnrin sí ní àwọn nàṣọ́rọ̀ àti yahudi sí kwẹ́sàn máa tí wà lẹ́yìn ọ̀ ṣùgbọ́n ṣẹ̀rẹ́ islam ń fàyè gbà pé ọkùnrin musulmi lè fẹ́ àwọn obìnrin tí kì ọkùnrin musulmi lè fẹ́ àwọn obìnrin tó jẹ́ àwọn ahlul kitabi pẹ̀lú pé kó fún ẹni tó jẹ́ ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ìyá rẹ̀ kó fún ẹni priority kó fún ẹni consideration ju kó jẹ́ kó fẹ́ lọ fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí torí pé practical exam púpọ̀ ńlẹ̀ rẹpẹtẹ a ní láti máa dárúkọ àwọn ui school lórílẹ̀-èdè yìí tí wọ́n lọ fẹ́ obìnrin tí kìí ṣe mùsùlùmí wọ́n jẹ̀ka o láwọn tí wọ́n mọ̀ ní aburú lónìí àwọn tí ò jẹ̀ka kún lónìí okó wọn okó wọn okó wọn mọ́ wọn torí pé wọn kìí lè rí léyìn darí adley lẹ́dẹ̀ fi máa rí ọkùnrin mùsùlùmí tó gbádùn èmi ò tí ẹ̀ sí ìrí ọkùnrin mùsùlùmí tó tó strong tó mọ́ tó ṣe nínú ẹ̀sìn tó máa sọ pé ìtókù tó wọ̀ lójú ní obìnrin àwọn ará ni wọ́n ṣe fẹ́ ọlọ́run tó sọ àwọn condition sọ obìnrin tí kìí bẹjá nọ́mbà tí kìí bẹ̀rẹ̀ ìwé haidọ̀ tó bá ṣe haidọ̀ tán ìwọ fẹ́ súnmọ́ tó fẹ́ máa bá lájọṣepọ̀ báwo ló ṣe fẹ́ rí o fẹ́ fẹnu kan lẹ́nu báwo ni pèsè ní ìrìn ẹláyà ìwọ ń ṣàrọ̀ aláwọ̀ kírun ilé tí kìí kírun yìí tó tọ̀ tí ó sáńbà yìí báwo ló ṣe fẹ́ rí ganá ó wà irritating so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà wá lọkùnrin tó náà wá rí bẹ́ẹ̀ kírò ilé yẹn máa wá gun obìnrin musulmi mọ́lẹ̀ ó rìn mi láyà mo ṣe ń gbọ́ kọ́dà mo ṣe ń sọ gan ara ń tì mí so ìmọ̀ràn fóbìnrin yẹn ni pé kọ́ má bínú kágbà pé mistake ni àìmọ̀ ni kódà àwọn àfáà lè sún wọ́pọ̀ mi táwọn àfáà kan jẹ́ àyàkuyàdé kí n gbàgbé tó wù yín kí n gbà yẹn àwọn àfáà kan tún lè sún wọ́pọ̀ ọjọ́ yẹn kọ́ tún ṣàjọ́ àkọ́tún ṣe wá àti o ni pé ọmọ ìmáfẹ́lẹ́bọ̀ o má fàbọ̀ ríṣà ó kó bá ti jára lẹ́sìn kejì yẹn kí ṣe gbọ́ ó àwọn olè lẹ́sìn kejì kí ló tẹ́ ń dìbàdì ẹ̀sìn wa kan gbà kan ti nírò rí yẹn táwọn ìyá kan bàbá kan ti sọ táwọn ará bí yẹn ti tí wọ́n ti mọ̀ọ́mọ̀ jù sáàrin wa ká máa lọ rán ká máa pàwọn lẹ́lẹ́sìn kejì ká máa fi ba nǹkan jẹ́ lára àwa mùsùlùmí àwọn àti àwọn obìnrin wọn wá pé kán wá fẹ́ àwọn ọkùnrin wa tó bá ti fẹ́ wọn báyìí wọ́n wú ọkùnrin wa yẹn lọ ni wọ́n tó wá ti àwọn obìnrin wa náà àwọn ọkùnrin wa náà ní káwọn ọkùnrin wa náà àwọn ọkùnrin àwọn fẹ́ àwọn obìnrin wa bọ́kùnrin mùsùlùmí fẹ́ obìnrin wọn ó lọ àtàwọn ọmọ bójú obìnrin wa náà ló fẹ́ wọn ó ń lọ so èrè wo ló fẹ́ jẹ́ bọ́bẹ̀ àwọn mùsùlùmí àdẹ̀pọ̀ ńlẹ̀ ìgbàtà bá fọ́ ma ara tiwa tó yẹ pàwọn tí ò ń bí ju méjì mẹ́ta mẹ́rin lọ lẹ́tí lọ ń fẹ́ mistakenly lọ fi ń bí mẹ́rin ìwákùwá wo ló ń wá káàkiri so ẹjá nítẹ́lọ́rùn pẹ̀lú tọ́lọ́ ń ṣe fún wa so Madame, yẹn má bínú sorry ọlọ́wọ́n bá wa pèsè ọkọ rẹ̀ fún yín ọkọ aláàlùbáríkà ọlọ́wọ́n bá wa pèsè fún yẹ́ ìdí ìlọ́kọ látọdún yìí torí pé ẹni tí ò mọ̀ pọ́kọ̀ sí lọ́lọ́run ọkọ ṣíṣe lọ́lọ́run kò mọ̀ pọ́kọ̀ ṣíṣe lọ́lọ́run kò lè jẹ́ ọkọ tí láíláí fàbàdà so pẹ̀lú àkọọ́lẹ̀ fún àwọn tọ́lọ́run fẹ́ kọ́kọ́ ṣe fún yín àtọ́jú ẹ̀ ló ti fẹ́ gbà wá sáyé náà ọmọ ẹ ti ìtorí ìdí èyí ibi tẹ́ ẹ̀bú ẹ̀fì lẹ́ bí yẹn ṣe jẹ́ nìyẹn obìnrin tó ń ṣàdó àkọ́kọ́ ẹ̀ obìnrin tó ń ṣàdúrà fún ọkọ gẹ́gẹ́ bá ṣe sọ yìí ṣùgbọ́n tó yẹ pé ọkọ òkè ń ṣàdúrà fún ìyàwó ẹ̀ tó kóbìnrin ẹ máa gbàdúrà ti ẹ̀ lọ tàdúrà obìnrin ẹ bá ti gbà pẹ̀lú ògbó ọlọ́run nínú gbígbàdúrà ẹ̀ náà ọkùnrin náà ní àárọ̀ a máa ṣàdúrà fún ẹ̀ so ẹ má ẹ má fi ibi san bí ẹ̀yẹn máa wò pé èmi mọ̀ ń ṣàdúrà fún òṣàdúrà fún mi èmi náà máa dájú àdúrà mi kọ̀dọ̀ ara mi nìkan nígbà tó ti rí tèmi rẹ̀ mi náà rí tẹ̀rọ rárá ẹ̀dẹ̀ fàábi lẹ́tì hiya ahsan wa khaliqin nasa bi khuluqin hasan ẹ̀yẹn máa ṣe dáadáa tí yín lọ ẹ máa ṣàdúrà fún lọ ẹ máa ṣàdúrà fún lọ tó bá yá táàdúrà yẹn bá ti gbà pẹ̀lú ògbọ́ ọlọ́run náà máa ṣàdúrà fún yín náà Ah, ọkùnrin jáde kúrò obìnrin jáde kúrò ń léwẹ́ ó sọ fún ìyàwó pòun fẹ́ ó sọ fọ́kọ ẹ̀ pòun fẹ́ ra obìnrin tó jáde tó lóun ra nǹkan ní láfẹ́wá ó dé láfẹ́wá ah, kò náàfà náà rí tó rárá tán ó wá wò pé kóhun kúkú fi náà gbà tó kú lọ ṣé kò tí kọjá pé ibi tí òjágbére ló tún lọ yẹn ó o n tó lè tọrọ ẹ lè fi kọjá yìí pé kó mú fóònù Ah, mo padà jẹ́ láti wá mọ́ ní pé ẹ̀ẹ̀mí tí mo fẹ́ rà ń bí ẹni mo wá fẹ́ ní kí sáré gẹ̀ẹ́tẹ̀ ní ìtòkú ah, ó jẹ́ máa wà láti jájọ jí ìtòkú yẹn àbí à ah, ó wà ń bí báyìí tún lọ bẹ́ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ káti ẹ̀kọ́kọ́ gbẹ́lẹ̀ káti ẹ̀rọnú sí náà bóyọ́lọ́ ajẹ́ ká gbọ́nràn pé àfi ká máa dágbére fún wọn sẹ́ tó mọ̀ ọmọ tó bẹ̀rù tó tù sábẹ̀ ẹ̀pọ̀ gan àìmọ̀yá zẹ́ẹ̀tì ló ń ṣẹlẹ̀ sí ẹkún wọn ní mọ wí àràbà tó lè níyẹn tọkọ tẹ ilé ronú pé ìyàwó wà nínú tó ṣẹlẹ̀ torí kò dágbére travel ìwọ́dẹ̀ dágbére láti

ó pọ̀ bẹ́ẹ̀ ní sàgbọ́dọ̀ máa consider tọ́lọ́n bá ti ní ẹgbẹ́ gba b ẹ máa rò pé tẹ bá tún gbé gba bò mí shortcut nìyẹn èèyàn máa regret bọ̀ ni bẹ́ẹ̀ yẹn ti jẹ́ nìyẹn ẹ máa gbìyànjú àti dágbére tó bá wá fún tẹ́ẹ̀ láǹfààní àti dágbére ẹ̀dẹ̀ ti dé tó ẹ ti dé láfẹ́wọ́ ẹ̀dẹ̀ gbogbo ẹ̀sìnkẹta bá ní kẹfẹ́ a ó lè rí bá kan kẹfẹ́kún dé tó kùkẹ̀ rántẹ́fẹ́ra pàkẹ yí padà ẹ̀ẹ̀dọ̀rúurí ló wáyé yẹn ọkọ̀ iná dẹ̀ ti máa gbọ́ yíyé bẹ́ẹ̀

ẹ̀fọ́ gbọ́ngbọ́n sọ fúnrú àwọn yẹn pé kán má jẹ́ kó mọ̀ kó má tún lọ gbé parí pé mò ń rojọ́ wọn o torípà níyẹn dáadáa lẹ ní láti pé kọ́kọ́ ẹ má lọ dìdàpọ̀lẹ̀ látara àwọn ọ̀rẹ́ yẹn ẹ̀dún bá àwọn yẹn sọ wọn sọ fún un sọ fún un láti fi rẹ́síkú ẹ̀ kúrò níbi tó lè jẹ́ àkóbá àtàyè àti sàlẹ̀kẹ́yàmọ̀ kọ́ lè sọ pé hmm, kó má dàgbà tí mo ń bọkùnrin tẹ́ ń bá ṣe yẹn jẹ́ ni tí mo bá sọ tán ní ó ṣe fún yín láyé yín ẹ̀tún jẹ́ kí wọ́n pàpà débi tẹ́ fi mọ́ máa fàá ṣe tò nínú ṣẹ̀rẹ́ Islam ó tọ́ bẹ́ẹ̀ kóbìnrin gbérù gbésẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin ọ̀dẹ̀ gbọ́ kó ṣe nǹkan kan so Ọlọ́run bá fi ẹ̀yìn obìnrin láti ṣerú ẹ̀ ó in fact mo kàn dúpẹ́ fọ́lọ́n pé mo fẹ́ ẹni ọ̀ àwọn èèyàn máa ń béèrè pé kí ni mo ń jẹ táwọ̀ mi ń dán báyìí ó ti gúdù jù ní ìlọ pátí kan rí kí n jẹ oúnjẹ tó dáa tó oúnjẹ tó ń ṣe fún mi bẹ́ẹ̀ mashallah barakallah àbík oúnjẹ dùn ó dẹ̀ ń mánéjì àwọn nǹkan mi tó bá pàápàájọ tó bá jàjà sí bóyá bí ẹ̀fọ́ báyìí wà á rọ́jú jẹ́ ni pé kí ni ká ti gbọ́ ebédú náà nìyí bó ṣe ń ṣàgbálẹ̀ ẹni ọ̀jẹ́ kó mọ̀ ó ṣe à ń ṣe oúnjẹ sábẹ́ tébù

Òtúnfi ah. kan sómi ráyìí. Òtúnfi eh, kan sómi rẹ̀sì. Wọ́n bẹ̀rẹ̀ sí bá jẹ́ ma máa bí ní. Òpó tí ó dí kókó. Eh, Àwọn afi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún ọgbọ́n fi kọ tó fi máa bọ́ sójú ọwọ́ ẹ̀. Pẹ̀lẹ́

so ojú dẹ̀ rí lára àti tí ẹ wà tí ń dìde ni so wọ́n ní kíní yẹn gbó ti tí ẹ̀ tó bá wá rí pé díẹ̀ mo ṣẹ́rì ṣẹ́ gan mi ìdẹ̀sọ́ káwọn mi máa bá mi fojú kójú ẹ̀yẹ jẹ mo fẹ́ máa dáwò nínú ilé ni ó dẹ̀ gbó òṣèwà sọ̀rọ̀ títí títí tọ́lọ́ ń bá ní kí ó ti kọ́kùn ẹ ti ọ̀rọ̀ láti gbó fọ̀díhà wà ní àìmá tí ó bá ti gbà láti gbó ó lè torí ẹ̀sọ́pọ̀ fẹ́ torí pópò gbójú kọ́ ò tó ti yẹ wà báyìí nísìnyí àbíkọ́ wá torí ẹ̀bẹ̀rẹ̀ sí fitmẹ́ẹ̀tẹ̀ ní ilé kó ní ní fún ẹlú oúnjẹ àìwọ̀ ilé àpá ajágbàjàgbà tẹ́lẹ̀ ara ṣe wọ́n lóò gbójú ni máa ọ̀rí rárá o jẹ́ kó gbọ́wà àti kó òun látọkọ̀ torí pé tó bá ti jú ẹ ṣe tí ò ṣe nítorí tọ́lọ́run ó lè bó nínú ilé kó bó lé àárín ọjà kó bó nínú kan ó padà travel kó wúwọ́ lọ́gbẹ̀ kan tó jú kó fírí kó wọ̀ tó wò sí kó yọ òun àwọn oríṣiríṣi àwọn ilẹ̀ àdánwò tá ń pàdé káàkiri ìgboro lónìí àtìjò sínú báàgì tó bá ti dé ní mọ́tò tó bá ti fi ń bọ̀ ilé tó ti jẹ́ tó fi lé oníṣẹ́gbére pé ẹni tó ń gbé ògbójú nígbà tó kún jẹ́ kó bọ́ọ̀lẹ̀ ló tẹ́lú àgbà tẹ́lẹ̀ àti gbogbo ẹni ah! ó ti gbé nínú mọ́tò àwọn ọ̀daràn ẹ̀rẹ́ àní ẹ̀kọ́ gbọ́n torí tọ́lọ́run tó àbíkẹ́ ẹjọ́ tí mi sọ̀rọ̀ sáàdì bá wáyé láàrin wà díẹ̀ ló máa nípa bojú ẹ rere tó ṣẹwọ̀n kó kò gbọ́n torí tọ́lọ́run nìyẹn tó ẹjẹ́ kó gbọ́n torí tọ́lọ́run tó bá ti mú obìnrin tọ́lọ́run ti jẹ́ kó gbọ́n torí tọ́lọ́run pẹ̀lú ògbò ọlọ́run tọ́lọ́run tó lẹ̀yìn ẹ bá gbà á ẹlẹ́ha ló fílẹ̀ sáyé bó ṣe lọ náà a wà nínú ẹ̀ha ẹ̀ náà ni tó bó ṣe jẹ́ nìyẹn wọ́n ní obìnrin tó jásí pé ọkọ ẹ sọ fún ti báyìí kò kírun ni ọkọ ṣiṣẹ́ wà sí fún ti kò kírun ìgbà tó ti gbọ́wà sí pé kóbìnrin kírun lé lọ́lá jù kó kiri ní mọ́sílù lọ àwọn máa sí kàtàntì dìyẹn ọkọ̀ àwọn jágbèrè pé mọ́sílù já ní ọlọ́run aṣọ́ pàdé wa o àwọn náà fi ti wá ń dé adẹ̀mà ọ̀rọ̀ ní sáàgé ṣojú ọkọ̀ ọkọ̀ lọ sọ́mbà fi ti jókòó sí fóònù tuntun kí ní sílẹ̀kùn mo lò náà ló tún bá lọ́wọ́ ẹ̀ mi ṣe kírun mi ṣe ni <laughs> ah. nǹkan ìṣẹ̀lẹ̀ o kọ́kọ́ kàn sí láti máa ṣe wà sí ẹ fún tó bá ti wá di pé ọkọ ti wá mọ́ rẹ́dàndẹ̀dì báyìí ní gbogbogbà pé kìí kí ní ó jẹ́ àpájá pé lè jẹ́ tó ń pretend ó lè fọ́bìnrin tí kìí kírun lẹ̀ sísàká ní ẹkó máa tó torí kó máa lọlé yẹn àdéhùn tó ń bẹ láàrin àwa àti àwọn tí ó kọ̀ tí wọ́n gbà pọ́kàn ṣiṣẹ́ Ọlọ́run ni pé ká kírun ìrun yẹn ló ní wọ́n lára jù láti kí arábìdẹ̀ ilẹ̀ tó bá ti pàtì tí ò kí ti di kèfèrí mọ́lámi sọ́lẹ̀ fọwọ́ káàfir

yìí tó mú ẹlù lọ́lẹ́gba ẹgbà rí irun ní ọ ẹ máa fi kọ́ látọdún méje ó tún nìdí sọ èjì mú rú ọba ti kí àwòládàkún bí sọ́lá ẹpàṣẹ ẹ̀rún kíkí fún àwọn ọmọ ilá àtọmọdún méje wọ̀n hún má hù sọ́bẹ̀ ọ̀rìn tí ọba bá jẹ ọmọdún mẹ́wàá ẹmà mú wọn lẹ́ta. Ọlọ́run ni wọ́n múrò ẹ̀hàlaka bí sọ́lá tí wọ́n sọ́bìrì àléhà. Pàṣẹ fún ara alé rẹ̀ pé kí wọ́n máa kírun dandan ni ọ, sára alé èèyàn bá ti wá kírun, ah, ọlọ́májá fẹ́yàwó tí ò kírun ọ. Kú anfusakum wa e. ahlikum nara. A ó ti ṣáàjì ó ti tó bẹ́ẹ̀. A ní kò ká tó tẹ́lẹ̀ ní ó ti wá fẹ́ ṣáàjì ní ìsìn. Ọlọ́májẹ́ kí á sùn ìlọ́ka ọmọ bí a tún ti ní ìmìlẹ̀ ìtọ̀látùlásùn inṣáàlá sọ̀tẹ́rì díẹ̀ yìí kájẹ́ kó bèèrè gbọ́ wà sí dáadáa kó máa tún tí ó bá ti kírùn kọkùnrin èèyàn dẹ̀ eléyàn lè wọ́n má jẹ ọkọ̀ káfírọ̀ alkùránì tí yàn bẹ̀rẹ̀ sí ká kẹ́ni yẹn máa bínú bèèrè ẹ̀nà bèèrè àkọ́kọ́ mú ń túbọ̀ ó ti wá àárín méjì àbó bá mọ́ ibi tó ka nìyẹn nínú Ṣàbáàn tó Ramadan fi wá dé Ramadan wá dé ní ṣó lọ tún bẹ̀rẹ̀ padà láti bẹ̀rẹ̀ ní àhúkè ó ti ibi kan ń gbà tó Ramadan ti dé kò nídìí kó tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́nkan náà ló ń kà

tó fẹ́ súnmọ́ bí ní sáwọn màlẹ́kà ti gégùn lé lórí tí yíò lé apá ti bá tó wọ́n tí pẹ̀ màlẹ́kà wà láàrẹ bá yíò ní fọ́ọ̀kàn ẹ̀ <laughs> kò ní àfẹ́ ti ọkùnrin bó ṣe wá fẹ́ rí yẹn ọ̀lẹ̀káìfìyà mọ̀júhùlẹ̀ ọ̀lẹ̀káìfìyà <laughs> mọ̀júhùlẹ̀ ẹ̀hẹ́ so wọ́n ma'ruf ma'luma ọ̀ ma'rufa wọ̀lẹ̀káìfìyà mọ̀júhùlẹ̀ والإيمان به واجب والسؤال عنه والسؤال عنها عن اللعنة بدعة <laughs> أجل شرائره قيد أنا وافلكي مزبين ṣẹ́rí lánà lánà لعنة ni mú tí gbogbo ánà ọmọ ni ẹ̀dẹ̀ tó wá bèèrè lọ́wọ́ máa mọ́lékí jọ kí náà pé àdìsíwá ìmọ́ mọ́lékí náà àdìsíwá màálù ọ́nà ọlọ́run tẹ́pẹ̀tẹ́pẹ̀rẹ̀ ọlá lórí àárísù rẹ̀ báwọn ló ṣe tẹ́pẹ̀tẹ́pẹ̀rẹ̀ ọlá bí ọjẹ́ ń fẹ́ láàrín tí gbogbo wa máa náà mọ̀ ní bó ṣe tọ́tọ́lọ nínú ọlá rẹ̀ ló ṣe fẹ́ láì má bèèrè ńgbàtà àdàbọ́ lọ ṣe rí mà kí ló wá ń bèèrè wọlé kẹfíà mọ́júhùl ṣùgbọ́n bọ́lọ́ ṣe wá fẹ́lá mọ́júhùlù ní wàsùálù ánìhù bèèrè à ìmọ́ mọ́lì kìí kí ẹmà wá bèèrè bèèrè yẹ pé ṣàrà ẹbá ọlọ́lọ́n ṣe fẹ́lá ọlùbídí àdìmá bèèrè àdádá rẹ̀ lélé yẹn aláàna náà màálùmà ń tààmọ́ ní láàna ègún wá gégúlé yẹn ọlọ́májọ́ gégúlé wa fún màálùmà wàlìká ìfìyà ni àwa ò mọ̀ òwà àmọ́ bó ṣe fẹ́ rí o aṣáwọ̀pọ̀ ànábì náà wà ní ká máa gégùn lé ọmọ ṣépèlé àwa ò bó ṣe fẹ́ rí bó ló fẹ́ àfẹ́ sí lára rẹ̀ àwọn òmá wà lè mọ́lù rí wà jìbò káàdẹ̀ gbọ́bẹ̀ yí pé àwọn màlíkà máa ṣépè ọ̀rọ̀ iná àbá àgbọn sọ́njọ́ kìí náà ó ní gbogbo ẹjọ́ tó wà wájú ọlọ́njọ́ gbogbo ìkẹ́mọ̀ ọ̀rọ̀ ṣòkò tó kọjá kókó sẹ̀lẹ̀ ọlọ́mọ àmúná ọlọ́wájú àyà rẹ̀ lọ́lọ́run fẹ́ parẹ́ ni. àbí ká má bèèrè yẹn ká rọra kẹ síbẹ̀ káṣà máa sọ pé ẹ má débẹ̀ o èpé wà ń bì lọ́dọ̀ àwọn àlékàdẹ̀ ni ó kìí ṣe pé èèyàn ó so ṣé kò wá ní àfẹ́ ìdàwà ọkọ lọ́dà tó kú ẹ̀sàn lélé yẹn náà kò ní àfẹ́ tiwa pẹ̀lú àná ọlọ́run tó bá máa àfẹ́ tiwa ọlọ́run àti sọ pé tó bá ti ẹ̀wọ̀n tí màá lẹ́ka sí pè fún yẹn o ẹ má súnmọ́ wọn láti gbà yẹn lọ o ìjọba ilé pè yẹn máa láti lè lára wọn o kẹni tó súnmọ́ wọn mọ́ wọn ọ̀rọ̀ á ti wá lórí ẹ̀ <laughs> ṣé bí ọlọ́run ò ní ṣòfin kan kó wá kù síbi kan tó ma wá nídi ká máa dára náà pé ọlọ́run sí àwọn ìta máa ṣe sí ó ti perfect everything ló fọ́ tó jẹ́ pé jábìrì ní àbúláyé sọ ń jọ kan wípé kúnnà náàzìlù wal Qur'anu yanzil ló jẹ́ ayé ànábì sọ́sọ́sọ́ àwọn tàbá fẹ́ súnmọ́ ìyàwó wa táà sí ìfẹ́ kó lóyún tàbá ti súnmọ́ tó kúnnà náàzìl wàlùkùránì yẹnzìl alùkùránì sọ̀kalẹ̀ ọlọ́wọ̀dẹ̀ sọ fún akẹ́ máa ṣe kí ko da kò dá ayálùpé withdrawal method so ìtumọ̀ rẹ̀ ní pé sáànà bí o ba ti ẹ̀rí wá kọ̀rọ̀ yàrá apá ń ṣe ṣe bọ́lọ́run wa àìtọ́ wá gbogbo tọ́lọ́ àti lọ́wọ́ pé ká máa ṣe mọ́ ayà ti sọ̀kalẹ̀ àkàn ní mọ́ta ló ti dé o èmi ṣùgbọ́n ń rí wa so bẹ́ẹ̀ náà nílé náà ọlọ́wọ́n mọ̀ wípé èpè táwọn màlẹ́kà máa gbóbi níṣẹ́ yẹn ó máa lápalára obìnrin bákan ṣùgbọ́n kò ní ká má súnmọ́ ọmọ ajásí kò ní ti tiwa nìyẹn wa tuntun sọmọ ní Ramadan tó tẹ̀lé ó sì ń jẹ ọlọ́run ní gbèsè àwẹ̀ náà ni ní ọ̀rọ̀ yìí tó fọkànbalẹ̀ nílọ́rọ̀ àwọn olùmọ̀ tó pa àwọn afá kan sọ pé kó máa ṣe tàà ṣùgbọ́n àwọn afá ní rárá ohun tó ṣẹlẹ̀ sí yẹn nǹkan tó yá pé ó lè kọ̀ntrólù ni láàrin àtọkọ rẹ̀ tó bá ka ọlọ́run bá wọn kún dáadáa àti ó yẹ kí wọ́n mọ bọ́ ṣiṣẹ́ calculate débi wípé wọ́n á ní àlàfo fún gbígbà rẹ̀ oṣù kan tó máa máa san gbèsè nǹkan rẹ̀ díẹ̀díẹ̀ gbẹ́jọ́ kó gbà kan lọ́sẹ̀ yìí kó sì fi kan tó kù sọ́sẹ̀ tó ń bọ̀ tó bá gbà kọ̀ọ̀kan lọ́sẹ̀ kọ̀ọ̀kan á gba ọgbọ̀n ọgbọ̀n ààwẹ̀ pé kó tó di pé oṣù rọ̀mọ̀dọ́nù mi tó dé tó àyẹ̀ká ẹ̀sìn ọlọ́run bá kún ló ń bí eléyẹn ohun tó ń ṣe òun yẹn nǹkan táà ń mọ̀ yóò rí jàbórí òhù ń tà ń ó kù pé ó máa sàn nínú ẹ̀ gbà kan ṣe bó yóò ní ó máa ń gbà kan ó tún wá bímọ tán ó tún wá tún ti lóyún míì tó lóyún lé ọmọ tó fi ń fọ́mọ lọ́mú yẹn náà ó yẹ kó lè máa fi hásà ní ẹ̀kọ́ máa rọra kankan gbogbo obìnrin

ẹ àpílá irú mẹ́tọ̀dù tí jábìrì fún àbílá ìyẹn sọ yẹn tó bá ti fẹ́ máa fẹ́ẹ̀tì ẹ̀sìn ọlọ́run bá délẹ́bì ẹ máa ṣe ázìlù wọ̀dínú lọ́hí àhákù àyọ́ ẹ̀dọ̀ mi lọ́rọ̀ mi tẹ̀sílẹ̀ gbọ́lẹ̀ ní àwọn ẹlòmí alam èmi ò mú mi ìdẹ̀ sọ pé mi ìdẹ̀ lè fi ṣe fátíwá fúnyàn ní ìsí ọkàn mi balẹ̀ sí wàhálà fátíwá wọ̀bọ̀kọ̀yà tẹ́kẹ̀wá fatiwa tèmi lè ṣe ní sáìdì tèmi lè léyìí ó wá pàyọ lọ́wọ́ ní kálukú wallahu ta'ala a'la wa a'lam ẹjọ́ ẹyọ kan tí wọ́n sáré bèèrè ìsìn ó ní ìyá mi ah. tí ìyá yẹn fi kú ìgbà tó wá kú àwọn mùsùlùmí ni ó wá sin wọ́n ní kí ni ìdájọ́ ṣeré àlórí ẹ̀ amúnibú ni ẹran ọ̀díyẹ ìbíyẹ fọ́ lójú ọ̀tún olówó rẹ̀ fọ́ lójú òsìn ẹ̀hàn àfáàyè ọ̀hún fi lọ́rọ̀ wọn kan ṣáàdì sọ̀rọ̀ ṣáàbí kan kọ̀ ní ẹ̀tì ẹ̀gbọ̀dọ̀ wọn ẹ́n ọlọ́run bá ní wọ́n látú tó lé àlá àhàdì mínú mọ́ta àbàdà ọlọ́wọ́ ni ẹmá kẹrù tí kiri lára fún wọn àwọn tí wọ́n kú sínú yìí ah tí wọ́n kú sínú má fún lára máa tún wọ́n mú kò fán wọ́n jáde láyé wọn ṣe fẹ́ àwọn fàlẹ́yìn ní foríjì wọn Ọ̀rẹ́ta tí níbi òkú kèfèrí já sọ pọ́n kéwé lọ́wọ́ ní ikú wọlédé, oríṣàlùwà láti ikú pàgbẹ̀ ní ẹ, kò pẹ́ mẹ́ gbọ́kọ̀ pátábúrò, kò fara àdúgbò kan lẹ́kùn. Yáwà yá dáadáa ni wọ́n. Ètò ṣe fìdáwò. ni yáwà yìí, ètò ṣe fìdáwò ti gbogbo ẹ̀. Ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run. Irú òun táwọn fáyán lọ kí ẹwà jẹ́jọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́njẹ́ gbẹ̀dà lè kíyà wọn. A yẹn bá wọn kírun tọ́kàn balẹ̀ sí

nǹkan ìṣẹ̀lẹ̀ o tòtòrí ìdí wọ́n ṣe yẹn náà kò bójú mu kò já o àtàpálapàla ní o lára àwọn ọ̀ràn táwọn àfáà ń dá síra wọn lọ́rùn torí torí òkè lédè pán iná dẹ̀ ni èlò náà ni tí wọ́n ń fún wọn àwọn owó tí ó làyàn àwọn owó tí ò ní láárí àwọn tí ò ní láárí kan ní ẹran pa bẹ̀ náà 8

gbogbo property wọn láǹfọkànṣẹ́ aláàfíà àwọn òtún tó ti wá bíbí wọ́n ti gàbí ìfà bá jábẹ̀lẹ̀ wá ìgbọ́n wọn lábà kọ́kọ́ sájìrì kábọ́ súnkọ́ lọ́sọ́ sútù kan wá wo ìfúnpa mẹ̀kúnnà àti tolówó ẹ̀ká yẹ̀wò síra wọn tó lẹ́lọ àwọn fáwọn máa máa lọ jẹ kẹrẹ ara wọn ẹ̀ẹ́sẹ́ nífọ̀kọ̀balẹ̀ ní kẹrọ ajókò kẹ máa tẹ̀lẹ́bà lùkùránì kẹ máa ṣàtàrù kẹ máa kírù wọn bá tó bá ń wá kẹ máa máa ń rẹ máa máa lọ ránjúmọ́ dúkìá owó tí ò tí ẹ̀wà má owó tí ò tí wá má owó agbé owó tẹ́tẹ́ owó òṣì owó kókè owó tó yẹ pàṣẹ owó gọ́ọ̀mẹ́ntì ẹni tọ́rọ bá kàn lè jáde kó náà bá rí tábá dárúkọ kó wá claim wọn pé àṣẹ ń tán pè ní defamation of character ìwúrúkọ tí ẹ̀ tó bá jáde nínú ọ̀rọ̀ wa kó wá sọ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله نعم هذه نعمتكم إبراهيم وجولتكم جندا نعم حيث أصبحوا صلوا على سيسير كويس وطلع في أفري وأطلع يجو tí wọ́n fẹ́ bá wa rin iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá ti ń bá wa sọ látàárọ̀ yìí ẹgbẹ́ wa sì wá nítorí kálùkù wa tí a bá ní sí afẹ́kù bá sí ìtìtọ́ lọ́rùn tí a máa wá tó ń fẹ́ jẹ́ ìpàtó sí ẹ̀sìn àwọn ìtìtọ́ wa